àjọ jci ìyẹn àjọ kan tó jẹ́ àkójọpọ̀ àwọn ọ̀dọ́ láàrin ọmọ ọdún méjìdínlógún sí ogójì ọdún tó sì ń rí sí ìdàgbàsókè ọ̀dọ́ káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka ti abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn àti iléeṣẹ́ baobab plus tó ń ṣe iná àtọwọ́dá eléyìí tó ń lo agbára ọ̀rùn ìyẹn iná sólà ni wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò tí wọ́n pe àkórí rẹ̀ ní ṣíṣe àwárí ògo ọmọdé eléyìí tí ó gbé àwọn méjèèjì yìí dé iléèwé Baptist Girls College Ìdí-Àbá láti fi ìmọ́lẹ̀ tí inú àtọwọ́dá yìí ń pèsè táwọn lọ́rẹ̀ ní àwọn yàrá ìkàwé dédé láti lè mú ìrọ̀rùn bá ètò ẹ̀kọ́ wọn ní gbogbo ìpele ìgbésẹ̀ yìí ni àwọn tó ṣe ìpèsè iná yìí wípé ó wà lára pàtàkì gbígbé ilé-iṣẹ́ náà kalẹ̀ láti máa ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ ní ìlànà ṣíṣe àwárí ògo wọn àti láti lè máa ṣe àṣeyọrí nínú ẹ̀kọ́ wọn dédé. arábìnrin eniola adesanya tó jẹ́ ààrẹ àjọ jci ẹ̀ka ti abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn pẹ̀lú aláṣẹ àti olùdarí iléeṣẹ́ baobab plus ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni kọ́lá òṣínọ́wọ̀ sọ pàtàkì ṣíṣe àwárí ògo ọ̀dọ́ pẹ̀lú pípèsè àyíká tó ṣeé faramọ́ fún ètò ẹ̀kọ́. ni pé wọ́n á lè ní àsìkò ó máa yá wọn lára láti kàwé nítorí pé iná ti tàn mọ́lẹ̀ ìyẹn làwa ń sọ pé káwa náà sọ pé ká kún àwọn ìjọba lọ́wọ́ ká kún àwọn elétò Baptist Girls College ká kún wọn lọ́wọ́ àwa dáṣe lásán. wà á lè ní láti darapọ̀ pẹ̀lú Baobab Plus láti pèsè nǹkan bíi iná fún àwọn ọmọ iléèwé láti lè máa kàwé láti lè máa ríran iná àtọwọ́dá yìí ìyẹn sólà ni wọ́n ṣe ìgbékalẹ̀ rẹ̀ sí àyíká iléèwé náà tí ìyàrá ìgbé àti ilé ìkàwé àwọn ọmọ iléèwé náà ò sì gbẹ̀yìn ọ̀gá àgbà iléèwé náà dúpẹ́ lọ́wọ́ àjọ GCI pẹ̀lú iléeṣẹ́ Baobab Plus fún ànáwọ́sí tí wọ́n ṣe sí iléèwé wọn tó sì ṣe ìmọrírì pàtàkì àwọn iná yìí sí iléèwé Baptist Girls College Ìdí Àbá lẹ́yìn èyí ni àjọ yìí àti iléeṣẹ́ náà ṣe ètò ìdánilárayá ní ìlànà ẹ̀kọ́ kíkà fún àwọn ọmọ iléèwé náà. inú gbogbo wa dùn lọ́pọ̀lọpọ̀ fún nǹkan tí JCI àti Baba Plus team tí wọ́n ṣe tí wọ́n wá fún àwọn ọmọ school Baptist Girls College ní iná solar, solar light ó máa ràn wọ́n lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti ka ìwé wọn lẹ́yìn èyí ni àjọ yìí àti iléeṣẹ́ náà ṣe ètò ìdánilárayá ní ìlànà ẹ̀kọ́ kíkà fún àwọn ọmọ iléèwé náà tí wọ́n sì fún wọn ní ẹ̀bùn tó perégedé ní abẹ́òkúta oyinkanṣọ́lá ọ̀jẹ́ládé ló ń jábọ̀ ìròyìn fún ẹ̀tì abẹ́òkúta